الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل <clears throat> فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anábíwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam níbi tí a bá tafsir wa dé lánàá ibẹ̀ náà ni a ti tún máa tẹ̀síwájú ọlọ́run ọba ń bá àwọn ìdájọ́ kan bọ̀ nípa ọtí mímu òfin ọlọ́run lérí mímu tí ìjìyà tí ń bẹ lérí ẹ̀ bákan náà àánú ọlọ́run èyí tó gbáàyè tó ń bẹ fún ẹnikẹ́ni tó bá ti fìgbà kan ṣe lọ́hùn àbí ó fìgbà kan yapa àṣẹ ọlọ́run tónítọ̀hún padà tún wá túbá ọlọ́run ọba ọba aláforíjì ni ọlọ́run ọba fi eléyìí parí àyà tí à ń bá bọ̀ kó lè máa jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tí bá ń múrara nínú ẹ̀ṣẹ̀ pàápàá jùlọ níbi mímutí kó má jákàn níbi àánú ọlọ́run tó bá ti túbá ọlọ́run ọba yóò forí gbogbo èyí tó ti ṣe sẹ́yìn ọlọ́run yóò forí rẹ̀ jìn so látara àdí eléyìí ó jọ̀ràn yẹn fún ẹnìkọ̀ọ̀kan wa láti yẹra wa wò lórí àwọn nǹkan tí a ti fi àìmọ̀ ṣe tí a sì ń bẹ lérí rẹ̀ báyìí ká lọ túbá lọ sọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run bá kó forí jìn ẹnìkọ̀ọ̀kan wa àyà tí a tún máa gbéyẹ̀wò lónìí ìdájọ́ míì lọ́lọ́run tó fẹ́ sọ fún wa suratul maida ó kún fún ìdájọ́ láàfin ní afẹ́ lè máa pè ní suratul ahkam torí bọ́lọ́run bá ti ń parí ìdájọ́ kan òní ó tún sọ ìdájọ́ míì fún wa kábà lè mọ òfin ọlọ́run ká má bàa wá máa tẹ̀lé báṣubàṣu ká lè máa gbégbèsè ayé nígbésí ayé ẹni tí ń tẹ̀lé òfin ọlọ́run àti ìfẹ́ ọlọ́run látara àdé eléyìí òun látún fi máa tẹ̀síwájú nù tafsiri wa lẹ́ni a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب عليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ۖ ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tí ó ṣàwákẹ́ tó bá rí jọ́gbìn dàlùkìyàmà kọ́lọ́ mọ́sàáṣẹ́ nìkọ̀ọ̀kan wa nú ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́run ọba ní ya ayyuhal ladhina amanu ọlọ́ni mo pẹ̀yìn tẹ gbọ́ ọlọ́run ọba gbọ́ tí ẹ sì gbàpọ̀ òjíṣẹ́ ta ránṣẹ́ ó ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam layabluwannakum layabluwannakum Allahu bishay'in minas sayd layabluwannakum Allahu bishay'in. من الصيد تناله أيديكم ورماحكم ọlọ́run ọba ní dájúdájú láàmù yẹn láàmù tàókìdù ni nun tó ń bẹ́ńbẹ́ ọlọ́run ọba fi kápá mọ́ ọ̀rọ̀ ni la yabluwannakum ọlọ́run ọba ní dájúdájú á máa dán yín wò àwọn ọlọ́run látara àwọn nǹkan kan nínú àwọn ntẹ́ ẹ máa dẹ́dẹ́ rẹ̀ a máa dẹ́yìn wò bishay'in mina saydi tanaluhu aydikum wa rimahukum ọlọ́wọ́n bá lóun ó máa dẹ́yìn wò bishay'in mina saydi pẹ̀lú àwọn kan nínú àwọn nǹkan tẹ́ ẹ máa dẹ́dẹ́ rẹ̀ a dẹ́yìn wò lérí ẹ̀. E àwọn tó ṣe pé ẹ máa dẹdẹ rẹ tanalu aidikum yálà ọwọ́ lẹ fi máa mú mọ́lẹ̀ nínú àwọn nǹkan téèyàn máa dẹdẹ bẹ́ẹ̀ fọwọ́ bò mọ́lẹ̀ lápèjúwe ẹni tó rí horo tó wá lè tó bò mọ́lẹ̀ tó fọwọ́ mu àwọn nǹkan ọdẹ mi ń bẹ tó ṣe pé ọwọ́ la fi mu minsigari soid nínú àwọn nǹkan tó kéré nínú àwọn nǹkan téèyàn máa dẹdẹ nínú ẹran èyí tá a fọwọ́ mú mọ́lẹ̀ ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wàrí máa hunkún ọ abẹ́yìn tó ṣe wípé ẹ ta wọ́n lọ́fà ni abẹ́yìn tó ṣe pé ẹ ju ọkọ tẹ́ ẹ bá jù ọkọ yóò wọlé sí wọn lára nínú àwọn ẹran tẹ́ ẹ mọ́ dẹ̀dẹ̀ ọlọ́wọ́n bá ní ẹ wá lọ mọ̀ pé a fẹ́ dán yín wò lórí àwọn nǹkan wọ̀nyí yá ayuhalladina amanu. يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ọlọ́run ọba tó dá wa a máa dán ẹ̀dá wò látara ń ọba ti dán ni wò ṣùgbọ́n tá a Si tí ìkulẹ̀ wù wá ṣe ọlọ́run yìí dán ní wò látara ẹ̀ n tó yìí ṣe tẹ́lẹ̀ ọlọ́run ò ní fi dán wò ṣùgbọ́n tó o máa ṣe tó wù ọ́ ọlọ́run ọba fi dán wò láti lè fi mọ̀ pé so o lè fi tọ́ ọlọ́run ṣàkọ́kọ́ lérí gbogbo ohun tó ní bọ́lọ́run bá fẹ́ dẹ́rú ẹ̀ wò èyí tó da inú dúkìá ọlọ́run á sì gbà àdánwò tí ó kàn wá tí ó bà ìmánì wa jẹ́ kọ́lọ́run kó ṣọ́ wa ń bẹ́ẹ̀ bọ́lá wọn bá fẹ́ dán ẹrú ẹ̀ wò nǹkan tó pàtàkì sí ọ ni ó fi mì ọ́ wò kó lè bá a mọ̀ ṣé òótọ́ lọ jẹ́ ń tó pera rẹ sùmọ́tò báyìí pé ń tó kàkún ojú dùú gan kàládàm bí ò sí gan ò mọ́ lára lọ́lọ́wọ́n ọba fi máa ń gbé àdánwò kan àwọn ẹni ọlọ́run lérí tí wọ́n nífẹ̀ẹ́ sí. Si nínú dúkìá lérí tí wọ́n nífẹ̀ẹ́ sí nínú nǹkan nínú nǹkan ní èyí tá nífẹ̀ẹ́ sí jùlọ ọlọ́wọ́n bó da wọn wò lérí ẹ̀ bọ́lá wọn ṣe máa ń ṣe nìyẹn láti lè fi mọ bá a ṣe gbàgbọ́ sí. jàmá àwọn lárúbáwá wọ́n kúndùn iṣẹ́ ọdẹ ṣíṣe wọn a máa dẹdẹ tí wọ́n bá lọ oko wọ́n pẹran ẹ̀ sì rí i pé nínú àwọn iṣẹ́ àṣẹ̀ǹbáyé àwọn iṣẹ́ kan ń bẹ tó ṣe wípé iṣẹ́ àṣẹ̀ǹbáyé ni ọdẹ oko dídá àwọn iṣẹ́ méjèèjì yẹn iṣẹ́ àṣẹ̀ǹbáyé ni gbogbo ìran ọmọnìyàn láyé bẹ́ẹ̀ bá ṣe pé ẹ máa dáko ẹ sì máa ṣọdẹ nígbà táyé lajú lóníkàlùkù wá níṣẹ́ ìwọ ni bricklayer ìwọ ni carpenter ìwọ ni driver ayé ní gbèrú sí i tí gbogbo àwọn iṣẹ́ yẹn fi ń wà ṣùgbọ́n nínú ìtàn bó o bá ti jágbẹ̀ ó sì jẹ́ ọdẹ àbí kó jálágbẹ̀dẹ àwọn iṣẹ́ yẹn làwọn iṣẹ́ tó yẹ pé látara rẹ̀ oníkàlùkù tí wọ́n á yan tiẹ̀ bẹ́ẹ̀ náà ni ìran lárúbáwá wọ́n kúndùn iṣẹ́ ọdẹ ṣíṣe gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ńlẹ̀ yorùbá náà àwọn baba ńlá baba wa bí wọn ò bá ṣàgbẹ̀ wọn ó sì ṣọdẹ ó sì lè ṣàgbẹ̀ kó tún mọ́dẹ mọ́ lẹ́ẹ̀fì máa rí páwọn ìlú kan ọdẹ kan ló tẹ̀ dó nígbà tí ń wẹ́ran tí ń wẹ́ran tó bá wá débì kan yóò bá wá dúró mbẹ́ torí pé iṣẹ́ tí wọ́n ń ṣe ń gbà yẹn nìyẹn bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ àwọn lárúbáwá látìgbà tí kódà ṣáájú kọ́lọ́n tó gbà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam dìde wọ́n bá ìṣe ọdẹ wọ́n bá sábà ọlọ́run wá fẹ́ dán wọn wò nípa ìṣe ọdẹ tẹ́ ẹ bá sábà yìí ọlọ́run fẹ́ dán wọn wò lérí wípé n tá a ṣe lẹ́tọ̀ọ́ fún yín yìí a sì fẹ́ ṣe léèwọ̀ fún yín láwọn àsìkò kan ǹjẹ́ ìmọ̀ nìyí lè gbé bí ọlọ́run bá fi ní ya ayọ́ lẹ́dí iná àmánú ọlọ́run ní mo pẹ̀yìn tẹ́ gbọ́ ọlọ́run ọba gbọ́. ọlọ́ni mo pa yín tẹ́ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ làyàbluwánàkùnmùlọ́ ọlọ́wọ́ ọba fẹ́ dán yín wò ayé làyàtàbírọ́nàkùn ọlọ́wọ́ ọba fẹ́ gbìdánwò yín wò ó fẹ́ mọ ìmọ̀ọ́nì yín bó ṣe rí ó fẹ́ mọ̀ bóyá ṣòdodo pẹ̀lú tẹ́ pè mọ́ra yín kí ni ó wàá fi dán yín wò bìṣẹ́yìn mí náà sọ ẹ́ pẹ̀lú apá kan nínú àwọn tẹ́ ẹ máa dẹ́dẹ́ kì í ṣe gbogbo ẹ̀ ló fẹ́ dẹ́yìn wò lérí ẹ̀ ṣẹ́yìn mìnà sọ́ẹ́dì àwọn afọ́nímọ̀ tẹ̀síìrì wọ́n ní ntọ́lọ́ ibi tọ́lọ́run ti fẹ́ dán wọn wò torí pé dídẹ́dẹ́ ọ̀nà méjì ló pín sí á dẹ́dẹ́ orí ilẹ̀ àbí ká dẹ́dẹ́ orí omi èèyàn lè jẹ́ ọdẹ orí ilẹ̀ oní ọmọ pàgálà oní ọmọ pẹ̀tù oní ọmọ pa nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọdẹ tinú omi òun náà lẹ́ja àtàwọn nǹkan tó bá jọ ibi tọ́lọ́wọ́n bá ti wá fẹ́ dán wọn wò ń bí ọlọ́wọ́n bá ọ sọ wípé òun fẹ́ dán wọn wò mí náà ó ní bìṣe in mí náà sọ èdì àwọn àfáà ní mímbàbí tẹ̀bùrìn ibad apá kan nínú àwọn nǹkan tẹ ẹ máa dẹdẹ afẹ́ dán yín wò lérí ẹ̀ ìyẹn túmọ̀ sí pé ibi tọ́lọ́wọ́n ti fẹ́ dán wọn wò yìí kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọdẹ odò gbogbo ìtọ́jọmọ́ ọdẹ tinú omi ìwọ lẹja ni ìwọ ni gbogbo nǹkan tí ń ṣẹ̀mí nínú omi ọlọ́run kò sọ̀rọ̀ lérí ẹ̀ kò dẹ̀wọ̀n wò lérí ẹ̀ kò sígbà tẹ́ ẹ̀ lè ṣe yẹn ṣùgbọ́n èyí tó ní í ṣe pẹ̀lú àwọn nǹkan orí ilẹ̀ ọlọ́run ọba fẹ́ dán yín wò lérí ẹ̀ kò sígbà tí lárúbáwá tí wọn ò lè dẹ́dẹ́ wọn lè dẹ́dẹ́ láàárọ̀ wọn lè dẹ́dẹ́ lọ́sàn-án nírọ̀lẹ́ lóru ó sì rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa náà ọlọ́wọ́n bá fẹ́ dán wọn wò pé tá a bá ní kẹ́ ẹ má dẹ́dẹ́ láwọn àsìkò kan ṣe é lè ṣe ẹni tó ti mọ yín lára tá a wá nítorí tọ́ ọlọ́wọ́n ọba ẹ fílẹ̀ láwọn àsìkò kan kẹ́ ẹ mọ́ ṣe ǹjẹ́ mọ́ nìyí gbé bẹ́ẹ̀ jẹmọ ẹnìkọ̀ọ̀kan wa la jókòó a lè jẹ a lè mu fáwọn wákàtí kan àdánwò ni Ọlọ́run bá fi dán wa wò ni àwa tó ṣe ẹlòmíì ń bẹ kò lè fẹnu rẹ̀ ṣeré kò lè ṣeré ìṣẹ́jú ìṣẹ́jú ní jẹun ṣùgbọ́n la wa nú ẹ̀ yìí ẹ wo iye wákàtí a sì mọ owó oúnjẹ àmọ́ ọmọ lójú ẹlòmíì ó sì wọnú lé òun ó mú àmàlà yóò jẹun jẹ yóò tún jáde yóò nu ẹnu àwọn gbà wẹ̀ bí mọ́ ni tiẹ̀ ṣe rí nu. adáwò ó ma wo omi báyìí ò ní lè mú ìyàwó rẹ ò ní lè sútọ̀ lọ́sàn-án àwẹ̀ ọlọ́run fi dán wa wò pé bóyá a fẹ́ mọ ẹni títọ́ ọlọ́run já kọ́kọ́ nínú gbáàyà ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ dídẹ́dẹ́ ọlọ́run ọba ṣe é lẹ́tọ̀ọ́ kò sígbà tí wọn ò lè dẹ́dẹ́ ọlọ́run wá fẹ́ ní ó dáa láwọn àsìkò kan mo fẹ́ ṣe léèwọ̀ fún yín ẹ̀ gbúdọ̀ dẹ́dẹ́ ṣé má ni yín ó gbé ọlọ́run ọba wa ní ohun ọlọ́run la yabluwannakumullahu bishay'in minas sayd. bishay'in minas sayd bishay'in yẹn jẹ́ ká lọ mọ̀ wípé díẹ̀ nínú àwọn nǹkan tẹ́ ẹ máa dẹ́dẹ́ rẹ̀ ibẹ̀ láti fẹ́ dán wò kì í ṣe gbogbo ẹ̀ sọ́ìdì nínú èdè lárúbáwá dídẹ̀dẹ̀ gan ní ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá ń sọ níbi almasid nǹkan ẹran tá à ń dẹ̀dẹ̀ gan lágbàlérò kì í ṣeṣẹ́ yẹn tanalu aidikum àwọn èyí tó ṣe wípé ọwọ́ lẹ̀ fi máa dẹ̀dẹ̀ wọn ọwọ́ lẹ̀ fi mú wọn nínú àwọn ẹran ọlọ́run láàfẹ́ dẹ̀yìn wò lérí wọn àwọn ẹran tí ń bẹ lérí lẹ̀ wárí máa hùkún wọn àtàwọn ẹran èyí tó ṣe wípé kò fọwọ́ mú ẹ ta lọ́fà ẹ jù lọ́kọ̀ àwọn wo làá máa jù lọ́kọ̀ kìbáàrù sọ́ìd àwọn ẹran ńlá ọ̀tẹ̀yìn bá fẹ́ dẹdẹ wọn èyàn ò lè kí mọ́lẹ̀ kéèyàn ó gàlà kéèyàn á lè fẹ́ fọwọ́ kó ọbẹ̀ kọjá èyàn ó ju òun lọ́kọ̀ ni àbí kó yìn níbọn ṣùgbọ́n àwọn ẹran mi ń bẹ téèyàn lè nínú méjèèjì àwọn àfa àwọn ní ọlọ́run ọba ó sọ ọ̀nà gbàdẹ́dẹ́ méjèèjì òun ló sọ fún wa ń bí èèyàn lè dẹdẹ pẹ̀lú kó bò ó mẹ́lẹ̀ èèyàn lè dẹdẹ pẹ̀lú kéèyàn ó ju lọ́kọ̀ àbí kéèyàn ó ta níbọn ọlọ́run ọba ní gbogbo àwọn ọ̀nà méjèèjì tó pín sí yìí tó bá ti jẹ ẹranko orí ilẹ̀ afẹ́ dẹ̀yìn wò lérí ẹ̀ ẹ̀tẹ́ ti kẹ́ ẹ gbọ́ líyà alámà lọ. ọlọ́run ní ó náà ni ọlọ́run fẹ́ mọ ẹni tí ó máa bẹ̀rù ọlọ́run tó bá kú nìkan tí ó ṣèyàn mí bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ mọ torí pé bẹ̀rù ọlọ́run kì í ṣe tí a mọ́ wájú kì í ṣe ńgbà tá a bá dodo wà láàrin ara wa lágbájá mi kankan ń so bẹ̀rù ọlọ́run. خلوت يوما فلا تقل خلوت ولكن قل علي رقيب إذا ما خلوت àfààní tó o bá dá wà níwọ nìkan tó o wájú tí o sẹ́ni kankan bẹ̀ tó o wẹ̀yìn tó o rẹ́ nìkan kan mọ́ wàá ta fà sókè kò yí dé borí pẹ́ẹ́nì kankan ò rí ọ àfààní mọ́ ṣèṣì ronú bẹ́ẹ̀ mọ́ ronú wípé o fẹ́ wùwà tí o dá o wá tilẹ̀kùn o ti wíńdò o tún paná àfáà ni má ṣe máa rò pé wọ́n nìkan ló wà ń bẹ̀ wàlákin kul aláìyá rọ̀kìmù máa ní lẹ́mìí wípé ẹnìkan máa ń sọ mi tí ń bẹ pẹ̀lú ẹ ọlọ́wọ́n bá ní gbogbo àwọn àdánwò tá a fi ń dán yín wò yìí kì í ṣe gbangba láti fẹ́ mọ ẹni tó gbọ́ lọ ń gbọ́ nígbà tó bá wá kù wọ nìkan láàrin ìwà àtọlọ́hún ìgbà yẹn la fẹ́ mẹni tó ní mọ́nì a fẹ́ mẹni tó ń bẹ nínú yàrá tó gbóúnjẹ kalẹ̀ tó gbómi kalẹ̀ nínú Ramadan tí ò sì lè jẹ tí ò sì sẹ́ni kankan bẹ́ẹ̀ jama bàbá sì jọ oúnjẹ tó mu tó yó bákan tó bọ́ta tó lòún gbàwẹ̀ jama sá àwọn alẹ́mọ̀ pé kò láwẹ̀ alẹ́mọ̀ ẹni ah, àwẹ̀ ní ìlágbára pọ̀ ah, mo sùn kálí látàárọ̀ ni bẹ́ẹ̀ sì ni ó ti jẹun tán àlèmọ̀ ṣùgbọ́n làwọn ọba tó dá a mọ̀ àìmọ́ wa lè jẹun ní kọ̀kọ̀ wa tá a sì rò ń ìtànpè ní ìmánì nìyẹn ìtànpè níbẹ̀rù ọlọ́ntọ́lọ́ ń fẹ́ dánwò lára wa gan nìyẹn ká ṣàlùwà alákòmí fẹ́ ta sẹ́rẹ́ sí wa lọ́nà ọ̀fun ká tún bí padà láì ṣe pẹ́ nìkan mọ́ ìtọ́lọ́ wọn bá fẹ́ lò nìyẹn kì í ṣe pa ìjẹun wa yẹn gangan ṣùgbọ́n ọlọ́run fẹ́ wo bá a ṣe bẹ̀rù ẹ̀ tó láàyè tó ṣe pé tá a bá apá àṣẹ kò kankan a wá yapa rẹ̀ tá a wá ń wa tá a ń bẹ̀rù pó ń bẹ pẹ̀lú wa. ọlọ́run ọba ní ibi tá a fàdánwò sí gan nìyẹn ẹni tá a dánwò kàn tó wá ní ọlọ́run náà ló mú wa ẹja gbà fọlọ́run nígbà táwọn èèyàn wá kú lọ́dọ̀ ẹ̀ tó ní ọlọ́run ò ṣe kà ọlọ́run ò ṣe dáa ṣùgbọ́n nígbà táwọn èèyàn ń bẹ àti gbọ́pọ̀ òun sọ̀rọ̀ sọ lójú àwọn èèyàn nígbà àwọn èèyàn wá lọ tán wọ́n á bẹ̀rẹ̀ sí ní sòdì ọ̀rọ̀ sọlọ́run irú ẹni yẹn fẹ́ẹ̀lì arábìnrin kan lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ó pàdánù ọmọ rẹ̀ ó sàwa ń bara jẹ́ yóò lọ bí sáré ọmọ yóò sàmọ̀ sunkún bẹ́ẹ̀ wò wá anabi wa ń lọ ọjọ́ kan anabi wa rí arábìnrin náà àìwọ ah, arábìnrin yìí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbà fọlọ́n arábìnrin yẹn bá jágbe má anabi sallallahu alayhi wa sallam nì dákun wá fi tiẹ́ ṣe tiẹ́ àdáwò tó ṣẹlẹ̀ sí mi kò kàn ọ́ lójú ọmọ sọ bẹ́ẹ̀ ah anabi ọ̀sọ̀ kankan anabi wa sì lọ tẹ sallallahu alayhi wa sallam gbàtà anabi wa lọ tán àwọn yẹn wá ń sọ fárabìnrin yẹn pé ọ̀rẹ́ ni tó jágbe mọ́ ni ó ní ta ni anabi gan nu ah obìnrin yẹn lòun ò mọ̀ pé anabi ni pé ká júwèé lé anabi sallallahu alayhi sallam fún wọn bá júwèé lé anabi sallallahu alayhi wa sallam fún nígbà wọn júwèé lé anabi fún arábìnrin yìí ó bá gbalẹ̀ anabi lọ gbàtọ́ dẹnu ọ̀nà ó àwọn yẹn lẹ́nu ọ̀nà àná pòun fẹ́ ra ànábì wọn ànábì ń bẹ ẹnu ilé òwòlé wọlé bá wọn wọn wá lọ sọ fún ànábì pé arábìnrin kan béèrè ẹ àtànábì wá jáde sí ó wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ ká ànábì má bínú òun ò mọ̀ ká ànábì ọlọ́run ni òun mọ̀ kí wọ́n la ànábì òun ò ṣe gbà òun ò sáwó ànábì ni innama sabru inda sadmatil ula ànábì ni tá ń pè ní sùúrù nígbà tá àdánwò bá kọ́kọ́ ṣẹlẹ̀ yẹn làá mọ̀ ta ló ní sùúrù ó ti nígbà ojú ẹ̀ wá wálẹ̀ lọ́wọ́ àti ẹ̀ pé ọlọ́run forí jẹ́ ọmọ ni là anábìnrin tó ń pè ní sùúrù lákọ̀ọ́kọ́ gbàùn kí ni wọ́n bá lẹ́nu ẹ̀ abẹ́lọ́hún àdánwò tí wọ́n bá máa ní ọlọ́mọ fi o ò gbúdọ̀ sọ bẹ́ẹ̀ arákùnrin kan ló ní o láyé anábíwá muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá ń sọ pé ọ̀rọ̀ ọlọ́run gbogbo ìyà tó fi jẹun lálùkìyàmọ̀ fi jẹun láyé ń bì àárẹ̀ bá kọlù àárẹ̀ tó kọlù ó wá lágbára débi wípé ó rù ó wá gbẹ débi wípé nínú hadith wọ́n ní àfi bí òrò máa di ẹ ló ti wá kù lórí bẹ́ẹ̀dì anábíwá dọ́dọ̀ rẹ̀ ìjọ kan kí ló ṣe ó sì kì náà ni arábìnrin kí ni mo àwọn àtikárù wo ni mo ń ṣe àwọn àdúrà wo ni mo ń ṣe wọn àdúrà tí mo ń ṣe lélẹ̀ arábìnrin àà ìwé ìṣe sọgbọ́rọ̀ bànà àtinà fìdúnìyà hasana wọ́n fìlẹ̀ àkérò ti hasana wọ́n kìnnà àdàbànà tọrọ orí ayé tọrọ tàlìkì àmọ́ kó o sì ní kọ́ ńlá ọ níbi ìyá ná èwo ni ó ṣòro fọ́lọ́ ń bẹ́ẹ̀ tọ́lọ́ bá kí ọ láyé ṣètùmọ̀ rẹ̀ ní wípé kò ní lè kí ọ lálùkì àmọ́ ni èwo ni kọ́ ọmọ ẹgbẹ́ ọlọ́run ẹ̀ wíyà tó ọjọ́ fi jẹun láyé ń bì àròrí gbà yẹn ọlọ́run ọlọ́run má bínú sí wa so ìdí nìyẹn tó fi dábẹ́ kò sí nínú ẹ̀kọ́ kéèyàn á máa sọ pé ọlọ́run kó fìyà jẹun ọlọ́run kó dán wò bóyá òun ò lè dúró bọ́lọ́run bá lé ọ sá ọlọ́run má dà wà láàmú jama tọ́lọ́run bá wà dẹ̀rú ẹ̀ wò ntọ́lọ́wọ́n bá fẹ́ mọ̀ ni wípé kì í ṣe bó o bá ṣe ṣe ní gbangba bó o bá ṣe ṣe ní kọ̀kọ̀ láàrin ìwọ kan ọlọ́run ìdí tọ́lọ́wọ́n bá fi ṣe bẹ́ẹ̀ ليعلم الله man يخافه bil-ghayb ọlọ́run fẹ́ mọ ta ni yóò bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ tọ́lọ́run bá dán òwò lérí nǹkan kan tó bá kú ọkàn ọlọ́run kan bó o ló ṣe ṣe nígbà tó o bá ń wọ̀ ọ̀tún tó o wò tó o rẹ́ nìkan kan ṣé mọ́nì rẹ ò ní bàjẹ́ ọlọ́run bá lé gbogbo ẹni tó bá wà lè dúró ńgbà náà la mọ̀ sẹ́ni tó bẹ̀rù ọlọ́run fama ní ìtàdá. fama ní ìtàdá bàtà zálíkà falahu azabun alim. ọlọ́run bá lófin tá gbé kalẹ̀ yìí ẹnikẹ́ni nígbà tá a wá gbófin ọ̀hún kalẹ̀ tán fama ní ìtàdá ẹni tó bá wà tayọ àlà àlè ìtìdá ó náà ní tọ́lọ́ ní kéèyàn ó mọ̀ ṣe kéèyàn ó wá ṣe tó o sì mọ̀ ìyẹn ní ìtìdá ó gbọ́ pé nǹkan yìí ò da ó sì ń ṣe ìtayọ àlà ni wọ́n ń pè yẹn ṣùgbọ́n tó o bá mọ̀ á fún ọ ní uzuru pé àìmọ̀ kan ló fà á ò mọ̀ ṣùgbọ́n ẹni tó bá mọ̀ ó gbọ́ nínú wáàsí ìpọ́lọ́wọ́n bó fẹ́ nǹkan ó sì mọ̀ọ́mọ̀ fojú lẹ̀ lọ ṣe nǹkan náà ọlọ́wọ́n bá ní fáwọn ní ìtàdá àdáwò tó ń bọ̀ yìí tá a fẹ́ gbé sí yín wájú ẹnikẹ́ni tó bá wá tayọ àlà tó wá lọ ń jọ́lẹ̀ ṣe nǹkan tí mo ní ẹ má ṣe náà ba'da dhalik lẹ́yìn ìgbà tí mo ti fẹ́ ṣàlàyé rẹ̀ fún yín lẹ́yìn ìgbà tí mo ti sọ àdánwò náà fún yín pé ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ẹnikẹ́ni tó bá padà wá lọ ṣe. ọlọ́run bá ní ìyà ẹlẹ́ta eléro ni ó máa jẹ́ tó nítọ̀ adhabun alim ìyà kan èyí tó ṣe pé ìmọ̀ ta ni ìmọ̀ ro ni adhabun mu'limun ìyà tó ṣe wípé kò sí ìdẹ̀kùn kankan bẹ́ẹ̀ ìnira ni min awwalihi ila akhirihi láti bẹ̀rẹ̀ dópin ìnira ní gbogbo ẹ̀ láyé tá a wà yìí bí a bá ń jẹ ọmọnìyàn bó o ṣe ń jìyà yẹn sí náà ni dúndùn yẹn ó máa dínkù lápèjúwe tó súnmọ́ ọmọ iléèwé tó ṣàṣemáṣe tólùkọ́ wa ní ó twenty five àkókò yìí tó bá kọ́kọ́ jẹ yóò tún pọ̀ gan ṣùgbọ́n tẹ́lẹ̀ kejì kò ní tuntó tàkọ́kọ́ mọ́ kí nìdí tó fi rí bẹ́ẹ̀ nítorí pé brain yẹn ò tí prepare fẹ́ gba gba ẹjọ ẹjọ èyí kò tí ì mọ báwo ni ó ṣe rí èyí tó bá kọ́ gbà yẹn yóò dùn gan pọ̀ ṣùgbọ́n tó bá jẹ lẹ́ẹ̀kejì yóò dùn náà ṣùgbọ́n kò lè dùn tó ta kọ́kọ́ mọ́ ìyẹn ta yé ṣùgbọ́n tàlìkìyàmà bí ṣe ń pọ̀ sí náà ni ẹ̀ta èrò yóò máa pọ̀ sí ọlọ́mọṣẹ́ nìyà ọlọ́wọ́n bá ní gbogbo ẹnikẹ́ni tó bá fojú lẹ̀ tó bá ya pàṣẹ ọlọ́run tó sì tayọ ààlà. kí wàá ní òfin tọ́lọ́run fẹ́ gbé kalẹ̀ òfin ọlọ́run fẹ́ gbé kalẹ̀ àdánwò ló fẹ́ gbé kalẹ̀ nípa ọ̀rọ̀ iṣẹ́ ọdẹ ṣíṣe ọlọ́run ọba wa ń bá wa sọ̀rọ̀ yá. يا أيها الذين آمنوا لا تقتلوا صيد وأنتم حرم ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبأل أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام ọlọ́run ọba ó tún dà wá pé lẹ́ẹ̀kan sí ọlọ́run ọba tún ya ayọ́ lẹ́dí náà mọ̀nú ọlọ́run kọ́kọ́ prepare mind wa wípé ẹ múra lẹ̀ mo fẹ́ gbìdánwò yín pẹ̀lú ọ̀rọ̀ ṣẹ́ ọdẹ ṣíṣe ọ̀nà wo ló fẹ́ fi dán wa wò. Ona lọ́wọ́ ni yàyọ́ alẹ́dìnnà àmọ́nú mo pààyàn onígbàgbọ́ òdodo tẹ́ ẹ ti bá iṣẹ́ ọdẹ ṣíṣe tẹ́ ẹ ti bá sábà mo fẹ́ dẹ̀yìn wò lérí ẹ̀ ọlọ́nilá takùtùlù sọ ẹ̀dá wa á ń tún hurumun ọlọ́wọ́n bá ní ẹ̀ gbúdọ̀ dẹ́dẹ́ látàkùtùlù sọ ẹ̀dá ẹ̀ pẹran lóko ọdẹ wa antum hurumun láwọn àsìkò tẹ́ ẹ bá fi gbé ara mi ọlọ́run ọba tó dá wa mọ̀ páwọn alárúbáwá kò sígbà tí lábọ́ òlé dẹ́dẹ́ ọlọ́run wá fẹ́ dán wọn wò pé tẹ́ ẹ bá ti gbé ara mi láwọn àsìkò yẹn dídẹ dẹ́dẹ́ wọ̀ ẹ gbọ́dọ̀ dẹ́dẹ́ àdẹ́kùn tọ́lọ́run ọba fẹ́ mú wá nìyẹn áyà yìí nígbà tí ọlọ́run ọba tó sọ áyà yìí kalẹ̀ ó lé lára àwọn alárúbáwá ọlọ́run sì mọ̀ pé yóò le lára wọn náà nítorí pé iṣẹ́ hajj ṣáájú kánábì ò tó dé ni wọ́n ti ń ṣiṣẹ́ hajj ìgbà tánábì dé ànábì tún wá ń ṣe torí pé ẹni tó múṣe hajj wá gangan ni ànábì Ibrahim alayhi salatu wa salam ìgbà tó lọ tán ni wọ́n pa á lójú dà èyí tó yẹ kí wọ́n fi máa sin lọ́hún ní Kaaba wọ́n kó sà síbẹ̀. Si gbàtà nàbí wá dé lànàbí tó wá tún dá padà sípìlẹ̀ ti Ibrahim àkọ́kọ́ ìyẹn làwọn ń ṣe dèní. láti gbà náà níṣẹ́ hajj ti wà lárúbáwá mọ̀ nígbà tí wọ́n ń bẹ níjà ìlí gan wọ́n mọ̀ pé àwọn òṣìṣẹ́ hajj bẹ́ẹ̀ sì ni ọdẹ ṣíṣe wọn ò lè fi ṣe ọdẹ ṣeré ọlọ́run wa ni ọ̀dà nínú tó mọ̀ yín lára yẹn náà láti dán yín wò ló fi jẹ́ pé tẹ́lómi bá ń béèrè béèrè nínú ẹ̀sìn tọ́ba ni ah kí wàá ní islam sọ lórí pé ah ní islam sọ ó lòdì sí tí wọ́n fẹ́ ọ pé ah o ó wàá lè bá ah, ṣe bínú tó fẹ́yẹn náà lọ́wọ́ bó ti dán wò inú ẹ lọ́wọ́ bó ti dán wò ó ń bẹ lẹ́nu iṣẹ́ àwọn tó kéré sí ọ lẹ́nu iṣẹ́ ọkọ̀ tí wọ́n ń lò ìwọ olóró ẹ̀ ṣùgbọ́n ní táwọn ń gbà ìwọ ò lè gbà gbogbo owó ẹ̀yìn tí wọ́n ń gbà yóò sì gbáwájú rẹ kọjá kó tó dọ́dọ̀ wọn ó sì máa wò báyìí ìwọ ò ní lè gbà ibi tọ́lọ̀ ń fàdánwò tiẹ̀ sí nìyẹn ìgbà mi ń bẹ tó wọn bá gbà kò sẹ́ni kankan tí ó mọ̀ ṣebí tó bá lọ bá àfa ni ó béèrè béèrè làfọ́ sọ pé haramu nígbà bá sọ ọlọ́run ọba ń dẹ́ kó wá wò láwọn ààyè kọ̀ọ̀kan tí kó wá wà ọlọ́run ọba ń dẹ́ wá wò ń bẹ̀ àìmọye aburú tá a lè sọ ní kọ̀kọ̀ tẹ́nìkan mọ̀ ibi tọ́lọ́run ọba fi àdánwò tiẹ̀ sí nìyẹn sọ wàá bẹ̀rù ọlọ́run àbò oníbẹ̀rù ẹ̀ mélòó mélòó lẹni tó ṣe wípé àrọ́mù ní ń jẹ ṣùgbọ́n lójú àwọn èèyàn níta òun náà tó dáa jù lójú wa mélòó mélòó lẹni tá a rò pé ni ọlọ́run ọba ni ṣùgbọ́n àárín òun àti ọlọ́run ò mọ tó náà sì mọ bẹ́ẹ̀ ọlọ́run ibi tó bá mọ̀ ṣeun gan náà ni ó ra àfàdánwò tiẹ̀ sí bẹ èèyàn ńlá ni olókìkí ni àdánwò tiẹ̀ níbi tóbìnrin níbi ìsìná tí ò ṣe máa gbọ́ níta yóò wá máa yọ ṣe níjọ́ tá sì rí ọba sì tú àbùkù yóò sì kárí gbogbo ayé yóò wá ba gbogbo dáadáa tí ń bẹ lára rẹ̀ yóò bàjẹ́ kọ́lọ́kó ṣàánú wa. àdánwò wọn wà á rọrùn fún débi wípé bí ò náwó lérí ìsìná ìsìná ọjà rọrùn fún kódà àwọn obìnrin míì gan lè tọ́ pé àwọn ò tún máa fún lówó tó bá jẹ́ ẹni tó lè ronú jẹ́ wọn kí àdánwò mọ̀lẹ́ yìí àdánwò mọ̀lẹ́ yìí bẹ́ẹ̀ náà ni ẹlòmíì níbi tọ́lọ́wọ́n bó fi tiẹ̀ sí gbogbo ń ta mọ́ ṣe pátá ọlọ́run wà á mọ dán wa wò ń bẹ̀ tọ́lọ́run bá wa ń dán wa wò ń bẹ̀ ọlọ́run fẹ́ mọ ọfẹ́ mọ mọ́ ìyá káfù ubilghaib ẹni tí ó wàá bẹ̀rù ọlọ́run lórí àdánwò yìí nígbà tó bá kò nìkan tí ò sẹ́lómi ń bẹ̀ torí pé àwọn alárúbáwá ìgbà tọ́lọ́run bá gbé ìdájọ́ yìí kalẹ̀ àwọn míì wọn ò mọ̀ ọ́ lọ dọ́gbọ́n nígbà tí wọ́n ń bẹ nínú harami wọ́n lọ mọ dọ́gbọ́n dẹ́dẹ́ nígbà tí wọ́n bá kúkú rí mi tí n bá sì sọ pé mo ṣe bó lẹ́nìkan ṣe fẹ́ mà irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n fẹ́ẹ̀lì ṣùgbọ́n àwọn tí wọ́n jólùgbàgbọ́ òdodo wọn kóra wọn ní àwọn wọn gbà dẹ́dẹ́ nígbà ara mi wọ́n jìnnà sí ọdẹ dídẹ gbogbo wọn kọ́ ni torí pé nǹkan yẹn mọ̀ wọn lára wọ́n ti ba sábà ọlọ́wọ́n bá fi níyà ayọ́ alẹ́dìí ní amánú mo pààyàn tẹ́ gbọ́ lọ́wọ́n bá gbọ́ látàkùn tó lọ sọ ẹ dá wa antum wa antum hurumun ọlọ́wọ́n bá ní ẹ mọ́ dẹ́dẹ́ ẹ mọ́ pẹran nígbà tẹ́ ẹ bá gbé harami hurum jamu ló jẹ́ fún muhurimu muhurim ẹni tó gbé harami hurum. jamu rẹ ni àbí muhrimun kí náà ń pè ní gbígbé mi? ó yẹ ká gbọ́ ẹ ìgbé àràmì yálà fún iṣẹ́ hajj yálà fún iṣẹ́ umra ìyàtọ̀ wo ló ń bẹ láàrin iṣẹ́ hajj àti iṣẹ́ umra ìyàtọ̀ kan náà ló ń bẹ láàrin méjèèjì èyí tó jẹ́ kókó ẹni tó ṣe hajj yóò gbé harami yóò tawaf yóò sasafa àti marwa yóò sì dúró lárafa orígun hajj mẹ́rin yẹn ni ṣùgbọ́n umura ń tiẹ̀ mẹ́ta ni àràfà ò sí ń bẹ̀ ẹni tó bá ṣe umura onígbé harami yóò tawaf yóò sì sasafa àti marwa mẹ́ta ń tó bá ti ṣe yún tán yóò lọ fárí ó ti parí kò sí dídúró ní àràfá èyí tí umura tó fi yàtọ̀ sí hajj nìyẹn ṣùgbọ́n kínní kejì náà ni a máa ń gbé ara mi yálà gbígbé ara mi ti hajj gbígbé ara mi ti umura ọ̀kọ̀ọ̀kan nu méjèèjì yẹn tá a bá ti gbé dídẹ́dẹ́ ti dèwọ̀ fún wa a gbúdọ̀ dẹ́dẹ́ nígbà tá a bá wà nínú harami a gbé pe pẹ̀lú àníyàn pé a fẹ́ ṣiṣẹ́ hajj àbí pẹ̀lú àníyàn pé a fẹ́ ṣe umura nígbà tá a bá ti gbé láàyè tó ti yẹ ká gbé àwa wà bẹ́ẹ̀ lọ́kùnrin òun ó lo ìró yóò sì pakájà alizar warida ìyẹn ń dọkùnrin ṣùgbọ́bìnrin aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀ náà ni kó fi gbé ara mi kò dandan kóbìnrin wa lọ rorò kán wá pakájà àwọn ògbúdọ̀ ṣe bẹ́ẹ̀ fìtínà ó ṣẹlẹ̀ ṣùgbọ́kùnrin ò gbúdọ̀ wọ nǹkan òhò náà ni ó wà aṣọ nìkan ni ó wà lára ẹ̀ lẹ́ẹ̀fi mọ ara àwọn èèyàn míì tí wọ́n wá tún fi bíi bíi kinní kan náà pé bíi bẹ́ẹ̀tì kan tí wọ́n fi gbé kọ́ máa di pé àwọn àtúntò bá lè túlẹ̀ òwò lọ́wà ṣùgbọ́n àwọn èèyàn míì sì mọ̀ ọ́n ṣe débi pé wọn ò ní fi bẹ́ẹ̀tì kankan tí wọ́n ti mọ̀ ọ́n sán bó sọjọ́ mẹ́ta lára rẹ̀ kò ní tú ṣùgbọ́n wọ́n tó bá ti mọ̀ pé ọ̀ mọ̀ ọ́n yà á lọ ra bẹ́ẹ̀tì tọ́ba ti ra bẹ́ẹ̀ kọ́ máa di pé wàá lọ ṣẹlẹ̀ bí tó ti ń tà wá fún. látara àdí eléyìí téèyàn bá ti wà bẹ́ẹ̀ ìgbà wo lèèyàn tó kúrò ní ààyè ẹni tó gbé harami fún múra ó di gbàǹgbà tó bá tà wá fún tán tó sàṣàfà àti mọ́rùwà ńgbà ọba ṣe eléyìí ìgbà yẹn ló tó wá ṣe tahallul ó wà lọ fárí ìgbà yẹn ló parí ẹ̀ sùmọ́tò bá yẹ kí ti hajj ó dìgbà tí atahalul méjì ni tahalul àkọ́kọ́ ń bẹ tahalul ẹlẹ́ẹ̀kejì ń bẹ nígbà tó o bá kúrò ní Muzdalifa tó o lọ sọ̀kò nígbà o bá sọ̀kò tàkọ́kọ́ tahalulu àkọ́kọ́ ti wá tahalulu àkọ́kọ́ yẹn ó wàá bọ́ aṣọ funfun yẹn ó bọ́ọ̀lẹ̀ ó wàá wọ aṣọ àwọn òkò tó kù àti tàwáfù èyí tó padà lọ ṣe tawaful ìfádọ̀ tó padà lọ ṣe o lè fa sọ o lè fi ṣe nígbà ọba wa ṣe tawaful ìfádọ̀ yẹn tó bá wa parí yẹn ìyẹn ṣẹ̀ṣẹ̀ ní tàhálùlù fáni ọ̀sẹ̀ ṣe tahalulu ẹlẹ́ẹ̀kejì nìyẹn ìgbà tí yẹn bá tó ṣe tàhálùlù tó bá bọ́ aṣọ ara mi ìgbà yẹn tó pò lè ló kúrú ìgbà tó bẹ nínú ara mi ọba dán ntí ọ̀rọ̀ yóò fi yé wa àwa tá a wà lásìkò yóò lè má yé wa dáadáa jẹ̀mọ́ àtẹ̀yìn bá wa ń bẹ ní haramu ń sìn o lè wá rò kété kan bẹ́ẹ̀ àbí o lè rí o lè rí gàlà kan bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ bá wà ní haramu sẹ́yìn ẹ̀ lè rí gàlà o lè rí gàlà kankan bẹ́ẹ̀ ìgàlà ó máa rìn lórí táìsì ṣùgbọ́n nígbà yẹn wọ́n ń forí la ọ̀dàn ni tí wọ́n fi wọ́ bẹ̀ àpáta ni gorí àpáta sọ̀kalẹ̀ gorí àpáta oríṣiríṣi àwọn ẹranko ni wọ́n mọ̀ sá pamọ́ àwọn tí wọ́n ti ń rìn bọ̀ ṣe mọ̀ wípé tó bá wọ́n rí ẹran kan tó kọjá tẹ́bi ti ń pa wọ́n àwọn ẹni ìṣáájú gan ni àdánwò yẹn ó yé ju àwa tá à ń bẹ nísìnyí lọ torí pé ìrìn àjò ni láti ibi tó jìnnà ẹsẹ̀ ni ó fi máa rìn bọ̀ àbí ká máa gbóra nkúmi ká wàá rí ẹran ọ̀dàn kan tó sá kọjá jẹ́mọ̀ ẹ̀sìn wò ní fẹ́ pa ọlọ́run ẹ̀ sì gbọ́dọ̀ pa ọlọ́run ti dàn wò àdánwò ẹ máa wo gbà náà àwọn ẹran wà máa kọjá wọn máa kọjá lójú wọn báyìí ọlọ́run wá fi dán wọn wò pé sẹ́ẹ̀lì bẹ̀rù ọlọ́run tẹ́bí sì ń pa yín tẹ́sí máa rí ẹran èyí tó wù yín jẹ gan ní ọkọ̀ lẹ́yìn tó máa ṣe wájú yín báwọn àdánwò ṣe rí nìyẹn haramu ni wọn máa ṣeré lórí tébù rẹ báyìí báwo sì mọ̀ tí n bá sì kó kínní kò sẹ́ni tí ó mọ̀ yóò sì máa ṣeré ṣùgbọ́n ìbẹ̀rù tọ́lọ́ yẹn o ní ó máa tì ọ́ ah, bẹ́ẹ̀ mi ibi tí bẹ̀rù ohun tí ń jẹ́ bẹ̀rù ọlọ́run ọba gan nìyẹn ọlọ́run ọba fi sọ pé yá ayọ̀ lẹ́dí iná àmánú mo pè jẹ́ gbọ́ gbọ́ látàkùtò ló sọ ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم. ọ̀rọ̀ ọba fi dojú ọ̀rọ̀ yìí kọ nígbàgbọ́ òdodo torí pé ẹni tí ò bá bẹ̀rù ní kọ̀kọ̀ kò lè bẹ̀rù rẹ̀ ní gbangba ọlọ́run wá dojú rẹ̀ kó nígbàgbọ́ òdodo kọ́lọ́run kó náà nínú onígbàgbọ́ òdodo jálẹ̀. ọlọ́run ọba ní látàkùtù sọ́ìd dẹ́dẹ́. wa antum hurumun nígbà tẹ ẹ bá gbé ara mi dídẹ̀dẹ̀ èwo ló jẹ́ èèwọ̀ àwọn dídẹ̀dẹ̀ kan ń bẹ tí kò jẹ́ èèwọ̀ fẹ́ni tó bá gbé ara mi bóyá ẹni tó gbé ara mi nígbà tí wọ́n wá ń rìn bọ̀ wọ́n wá kan odò àwọn ẹja wọ́n wá ń sá lọ wọ́n ń sá bọ̀ ebi sì ń pa yín ẹ̀ lè dẹ́dẹ́ yẹn torí pé Ọlọ́run kò fi yẹn sí. Si torí kò bá làwọn ọba ṣe sọ gan ni pé láyà bluwanakumulawo bi ṣe in mina sọ́ẹ̀dì kì í ṣe gbogbo dídẹ́dẹ́ dídẹ́dẹ́ tó do kò sínú ẹ̀ ẹ lè dẹ́dẹ́ tó do kò sí láì fi ń bẹ̀. bákan náà àwọn hayawan kan ń bẹ tí wọn kì í ṣe àwọn ẹranko èyí tó ṣe wípé ẹranko tá a máa dẹ́dẹ́ rẹ̀ lápèjúwe èèyàn ń lọ ó ti wà nínú harami nínú àwọn nǹkan tó dì tó kó lọ́wọ́ ó ká wọn adìyẹ tòlótòló ó kó wọn lọ́wọ́ torí pé láyé jọun tí wọ́n bá ń lọ hajj kì í ṣe nísìnyí tó di rọrùn torí pé tẹ́ ẹ bá sin àwọn èèyàn lọ lọ́rin kẹ́yìn tó wọkọ̀ padà sí àkúrẹ́ bẹ́ẹ̀ kẹ́ ẹ tó dàkúrẹ́ gan ni àti dojú dàbáyò tẹ́ ẹ sí lọ lọ́rin kí n ò tí ì padà lákúrẹ́ ibi tó dà lásìkò tí wà ṣùgbọ́n níjọ́ òun kò rí bẹ́ẹ̀ lóun jẹ́ kẹ́hìn tó bá fẹ́ lọ ṣiṣẹ́ hajj tí bá ń lọ báyìí gbogbo ẹbí ni ó máa sunkún torí pé lílọ la mọ̀ bóyá pé kò ní í dé òun ló òun ló òun ló certain pé yóò dé yẹn gan tán àánú ọlọ́run ló kù yálòmí ọ lọ odidi ọdún mẹ́wàá kò ní dé bàbá wa ń lọ nígbà náà wọn ó di ẹrù kí ẹnìkan wá jẹ́ muhurimu ẹni tó ti gbé ara mi àwọn ẹrù tó sì ń bẹ nínú ẹrù rẹ̀ adìẹ ń bẹ ń bẹ tòlótòló ń bẹ ń bẹ ìgbà wá ń pa lọ́nà tí ò rí tí ó jẹ mọ́ à tòlótòló àwa náà lákòókò mu lọ níbi ó ti fẹ́ mu bá lọ́ba mú kíní bá ọba lọ́dún sọpọ́ ń bẹ̀ ọ́ in tó ṣe ń bẹ̀yẹ kò dẹ́dẹ́ torí tòlótòló kì í ṣe ẹranko lé ní domestic animal ni wọn è dẹ́dẹ́ kò í sọdẹ nìyẹn ìtumọ̀ ọdẹ kòkò lórí nǹkan yẹn àbí ẹni tó ṣe pé wọ́n wà nínú haram wọ́n ti gbé ara mi ebi wa ń pa wọ́n wọ́n bá ní ah, ẹ báwa la rìn ẹ já pa ká ibi tí ràkúnmí ti gbẹ̀yìn ọba mẹ́rẹ́ àkúngbà wọn bá ń lé ẹlé ẹlé ẹlé ẹlé ẹlé ẹjùlọkọ ẹjùlọkọ wọn bá jùlọkọ wọn bá pa sáàsọ pé wọn dẹdẹ ni wọn ò dẹdẹ nítorí wípé ràkúnmí domestic animal ni mo rò pa ń gbọ́ yé àní kà yẹn kún pé wọn dẹdẹ àmọ́ àwọn ẹranko tá a mọ̀ pa á máa ń dẹdẹ tí iṣẹ́ yìí lẹ fi bẹ́ẹ̀ ẹ kàn ń lọ ni ẹ ti gbé ara mi ó kàn rékọjá pé ah ó yàrá yìí. E ẹ lé ẹ bá lè yálà ẹ fọwọ́ mu mọ́lẹ̀ ní abẹ́ jù lọ́kọ̀ bẹ́ẹ̀ bá lọ gbé ara mi ẹni tó bá lọ ṣe bẹ́ẹ̀ kí ni tanra rẹ̀ lọ́dọ̀ ọlọ́run. wa man qatalahu minkum muta'ammidan. àwọn ọba ní wa man qatalahu minkum muta'ammidan. ẹni tó bá ti gbé ara mi tó wá mọ̀ọ́mọ̀ fojú lẹ̀ muta amidan tí kì í ṣe pé ta amú ọ̀nà méjì ló pín sí àwọn àfáà wọ́n ní ẹni tó ti gbé ara mi tó wá mọ̀ọ́mọ̀ tó rí ọ̀yà tó kọjá bó tilẹ̀ yẹ pé o lè rí ọ̀yà ní gbogbo bẹ̀rẹ̀ níṣẹ́ àbí yẹn lè rọ́yà mẹ́ẹ̀ àbí tó bá pa àwọn ẹyẹlé bó bá wá lọ múta amidan tó mọ̀ọ́mọ̀ tó ní ah ọ̀yà ló lọ yìí ọ̀nà kan nìyẹn tó mọ̀ọ́mọ̀ tó rí lọ́ọ̀kan báyìí tó jù tó pa tó mọ̀ọ́mọ̀ tí kì í ṣe pọ́tọ̀ ni tó fẹ́ lẹ̀ nǹkan mọ́ tó ṣèṣì lọ bá ọ̀yà ẹja máa gbọ́ ìtorí pọ́ lọ́wọ́n bá ti bá ń sọ̀rọ̀ ọlọ́wọ́n á máa yan múta àmì dáńtọ́ lọ́wọ́n bá fi síbẹ̀ yẹn hálù nìyẹn ọlọ́wọ́n fi sàdá yẹn rí ẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni pé múta àmì dàn ẹ̀ dákìrọ́ǹbì ìhìrọ́mì yìí tónítọ̀ ń sì rántí pé inú ara mi ni mo wà torí pé gbà ń bẹ ẹni tí bí oko ọdẹ tó ti mọ́la wàhálà yóò ti lè gbàgbé pé inú ara mi wà pé ah ọ̀yàrè ọ̀yàrè ìjàlè ìjàlè wọn ti pátá pé ah, àmọ̀ ti gbé ara mi pé ìyẹn náà ṣùgbọ́n mọ̀ pé bẹ nínú ara mi ó sì máa fínúfíndọ̀ bá fi sọ pé àmì dáhùn ẹni tó fínúfíndọ̀ finúfíndọ̀ ó mọ̀ pé òun gbé ara mi ó sì mọ̀ wípé ọlọ́run ọba ti ṣe dídẹdẹ àbí pípa ẹran nígbà tí èèyàn bá gbé ara mi ọlọ́run ọba ṣe léèwọ̀ tónítọ̀hún bá wá lọ ṣe bẹ́ẹ̀ fàjàsà ọ̀hún mẹ́tìlómẹ́kọ. kí ni kí ni ìdájọ́ tí ń bẹ fúru ẹni bẹ́ẹ̀ ìdájọ́ tí ń bẹ fúru onítọ̀hún àwọn àǹfààní almavorat alẹ́tí tubtilul hajj walmahdhurat allati la tubtilu alhajj àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ kan ń bẹ téèyàn bá ṣe ájì rẹ ti bàjẹ́ kò rọgbọ́n dá sí tún padà wá lọ́dún mi kọ́ wá tún ṣe ni ọ̀kan nìyẹn ṣùgbọ́n àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ kan ń bẹ kò bá ájì jẹ́ àmọ́ ó dìgbà tó o bá tó tánran rẹ̀ káàjì ń wo tó já tẹ̀wọ́ lọ́dọ̀ Ọlọ́run tó o bá ti tánran rẹ̀ tó ájì rẹ̀ ń wo tó bọ̀wọ́ lò ṣùgbọ́n àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ kan ń bẹ lẹ́yìn ìgbà tó o bá tánràn tán ó tún padà lọ tún ájì yẹn ṣe lọ́dún mìíràn àmọ́ eléyìí tá à ń sọ ìyá abẹ́ ibi tó bọ́ sí o náà ní àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ èyí tó o bá ṣe nígbà tó o ti dà dàníyàn ájì kò bá ájì rẹ jẹ́ ṣùgbọ́n kí ájì wọn ó tó jàtẹ̀ ó gbà lọ́dọ̀ ọ lọ o gbúdọ̀ san ìtanràn irú ẹ̀ náà lẹ tó wà nù háràmì tó wà fojú lẹ̀ tó wà dẹdẹ tó pẹran ọ̀yà lórí ni ó pa ìgalà lórí ni ó pa abéhoro lórí tó pa ọlọ́run ọba lẹ́ni tó bá fojú lẹ̀ ṣe bẹ́ẹ̀ fàjàsá ọ̀hún mẹ́tòlómà ọlọ́run ọba ní ẹ̀san ìtanràn tí ó ṣe lórí tó ṣe yẹn tá a fi fáyìn ni ẹ̀ ó náà ní mẹ́tòlómà kọ́tàlámínà nàámi bó bá ṣe wípé ehoro ló pa ó sì tún lọ wá ehoro míì òun ló fi san ìtanràn ẹ̀ n tó ṣe déédéé n tó pa nínú ẹran òun ló ṣe kíni òun ló fi san ìtanràn ẹ̀ ọ̀pá ehoro ó sì tún lọ ra bó ṣe lọ́ọ́ lọ rà ni bó ṣe lọ́ọ́ wá àwọn tó jẹ́ ọdẹ táwọn ò wà nínú táwọn ò gbé ara mi ẹ dákun ẹ bá ń pa ẹ bá ń pa ehoro kan o láti fi san ìtanràn ehoro tí mo pa bó sì ṣe àwọn ẹranko míì ìgalà ọ̀yà òun lọ pa ó lọ wá ìmíì ó lọ wá ara padà ní àbó lọ tún nìkan bọ̀ parú ẹ̀ míì ó lọ wá. àwọn àfọ onímọ̀ tafsir wọ́n ní ó fẹsẹ̀ rìn rẹ̀ lójú ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé gbàmí ń bẹ ó lè mọ ríru èyí tó pa yẹn gan mọ́ lọ́lọ́wọ́n bá fi sọ wípé fájásá omi sílùmọ́ kọ́tàlámínà náà àmì. yakumu bi dawa adele mẹ́ńkùn. àwọn àfọwọ́ni tó o bá wá rí ntòjọ́ ní àdámọ́ lẹ́dà wá èyí tó wá súnmọ́ tó jọ ẹni tó pa ògòǹgò ògòǹgò fẹ́ jọra nkúmi torí pé ògòǹgò kì í wọ́pọ̀ ó lè jẹ́ pé pa wọ́pọ̀ ó fi tán rògbòkò tó pa bọ́lọ̀ ń ṣe wá tó nìyẹn bó o láṣẹ lè wá mọ ń tá a fi mọ rọ́pò rẹ̀ ọlọ́run ọba ọba tó ga ni subhanallah ló fi dẹ́gbẹ́ islam tayọ kẹ́nìkan wà mọ̀ ọ̀sọ́kúsọ ọlọ́run ọba tó lẹ́ẹ̀fi mọ̀ pé kì í ṣe èèyàn ló kọ alukur'an ọlọ́run ọba wa ní tẹ́ ẹ bá wá fẹ́ ṣe ó ti wá pa ẹran tí ò yẹ kó pa ó wá fẹ́ san ìtanràn kì í wá ṣe pé wọ́n ló kàn sọ pé ó fẹ́ san ìtanràn ó padà yá kúmú bí ìdàwà adìlẹ́yìn mẹ́rin àwọn èèyàn kan ni wọ́n wàá dájọ́ yẹn ẹ wàá lọ wá àwọn èèyàn onídéédéé méjì ìṣe pé wọ́n ló kàn ronú wípé nǹkan báyìí ni mo fẹ́ ṣe ẹ wàá wá àwọn onídéédéé méjì àwọn onídéédéé wọn wà ní ó da ẹran tó pa yìí àrírú ẹ̀ mà ṣùgbọ́n ẹran báyìí náà ó ṣe déédéé ó ṣe déédéé irú ẹran bẹ́ẹ̀ àwọn yẹn ni wọ́n ṣiṣẹ́ yẹn ni wọ́n wàá sọ àwọn àfáà wọ́n ní táwọn méjèèjì tọrọ wọn ò bá jọra wọn gọ́ tí kan bá sọ wípé ẹran tó ṣe ẹni tí kan sọ ẹran míì tó jù yẹn lọ wọn là ní gbọrọ àwọn méjèèjì a wà wá ẹni tó ṣe nígbà tá a rí horo mọ ẹran wo nínú ẹran tó òun la lè fi ṣe bá ń kò sẹ́kọ̀ọ́ tá à ń kọ́ ń bẹ̀ bí kì í ṣe pọ́lọ́ wọn bá ń sọ pàtàkì iṣẹ́ àwọn estate valuers bó o bá rí ilé bí mọ́sálásì ṣe wà tẹ́ bá ní kí n quantify rẹ̀ mi ò lè mọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yẹn tí wọ́n bá dé wọ́n value ẹ̀ pé mọ́sálásì tá n bá fẹ́ ta ọlọ́mọdé ara padà sí bó ẹja fi àpèjúwe ilé ilé yìí tí wọ́n bá fẹ́ ta iye tó wọ́ọ̀tì wọ́n sì sọ. So, bẹ́ẹ̀ bá sì gbé lọ wájú gbé lọ yìí ẹ rí wípé yóò ṣe déédéé ló fi jẹ́ pé àwọn bá fẹ́ yáwó ní báńkì àwọn báńkì ó wá sọ pé kí ló fẹ́ fi dúró ilé tó ń fẹ́ fi dúró ilé tó ń fẹ́ fi dúró yìí ó kéré sí iye tó fẹ́ yá wọ́n wàá lọ báwọn ẹni yẹ pé ẹ bá wa value ẹ ẹ quantify rẹ̀ yìí lónìí àwọn yẹn ni wọ́n wàá quantify rẹ̀ pé tọ̀ two million ló fẹ́ yá ṣùgbọ́n lè ó worth five million ìgbà yẹn ní báńkì ó tó yá ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n wàá gbéṣẹ́ lọ báwọn yẹn àbòsí wa ń bẹ ń bẹ nígbà tí wọ́n bá tí báǹkì bá lọ báwọn ẹni yẹn ẹlòmíín wa ń bẹ yóò lọ fáwọn yẹn lówó pé ẹ bá ń sọ lóòótọ́ òun mọ̀ pé five two million ni ẹ bó ń sọ wípé wọ́n ti five million kóun lè rówó yá báǹkì àwọn yóò wá ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ pé two million ni ṣùgbọ́n tó bá jẹ́ two million ní báǹkì ò ní ya ọ ní three million nígbà tó yẹ pé collateral kí lorúkọ rẹ̀ security tó mú wá kò wọ́ọ̀tì iye tó fẹ́ yá wọ́n wàá lọ lẹ̀ dípọ̀ pẹ̀lú estate value. òun wàá sọ wípé ah ó wọ́ọ̀tì five million nígbà báǹkì bá wá yá ibi báǹkì náà ti ń jẹ gbèsè nu nígbà bá wá yá kò tiẹ̀ ní dúndùn opó wọ́n dàgbò padà báǹkì àmọ̀ tálẹ̀ ẹ lọ ta <laughs> ẹ lọ ta nígbà báǹkì bá fẹ́ talé wọ́n mọ̀ ẹ̀ náà sí one point five million báǹkì ó bá yarí pé ah, ah káwọn mi ò bá wọn falẹ̀ pé ah, ilé yẹn gan kò wọ́t tán bá wá lọ mú valua sẹ́wọ̀n pé báńkì ò ní rí mú nínú ìmọ̀ yẹn àwọn ète kan tún bẹ tó ti wà ń bẹ tí àwọn báńkì ò fi lè rí mú yóò sọ fún wa pé economic situation country nígbà yẹn ló ń fi inflation ṣẹlẹ̀ kìíní kó ẹ̀hún ò lè rí mú ló fi jẹ́ pé gbogbo e- mùsùlùmí agbúdọ̀ jẹ́ mùsùlùmí tó yanjú gbogbo sẹ́ni àbòsí wà ṣùgbọ́n wọn tẹ̀sí yé lọ́wọ́ àmọ́ kíyè sára ni wọ́n máa wò pé ah, islam faramẹ́lẹ̀ má jẹ́ ṣe ah, ibi tó jókòó sí nìyẹn gbogbo àwọn yẹn ti jẹ́ mọ́ lápẹ́ ah, mùsùlùmí lèmi èmi ò ní ṣe lè jàmáà mélòó nu mùsùlùmí lọ́mọ èèwọ̀ ọ̀nù sẹ́ẹ̀ mélòó nu mùsùlùmí ló ṣe tán àti béèrè èèwọ̀ ọ̀nù sẹ́ẹ̀ kọ́dà kó máa ta ara ẹ̀sìn kó máa tẹ̀wà gbogbo ẹ̀ ló léèwọ̀ ǹjẹ́ a ṣe tán àti béèrè lọ́wọ́ àwọn onímọ̀ a máa ń ṣe báyìí níbi òun wa sí islam farama lọ́fíìsì wa nǹkan kan báyìí máa ń ṣẹlẹ̀ sí islam farama ṣùgbọ́n a kì í béèrè ni ìwọ ni kọ́lọ́n kó ṣàánú wa ìdí nìyí tọ́lọ́ wọn bá fi wá sọ pé ẹ bá wá fẹ́ válù rẹ̀ wípé ọ̀dà ehoro ló pa o kí ni tó san padà ọlọ́wọ́n bá ń tẹ́ ẹ bá wá ṣe é ṣe bẹ́ẹ̀ yá mú bí ìdáwà ẹ lọ wá onídéédé méjì tí wọ́n jẹ́ ẹni tó lè dájọ́ tá àtúpọ̀ ẹlòmíràn náà sọ yẹ ẹ̀sà gbọ̀n àbí kẹ́nìkan mú sẹ́ẹ̀tì mi kó na ó képe ẹ dákun sẹ́ẹ̀tì náà abẹ́ ta ó wọ́ ló ń sìn ẹnìkan ah yín ta sẹ́ẹ̀tì yìí ń sìn o ṣe mọ̀ wípé ó ti depreciate téèyàn ó bá ta ó yẹ kó ju bí ó yẹ kó ju bí three thousand naira lọ kẹ́nìkan wá nígbà ah, béèyàn ó bá ta sẹ́ẹ̀tì yìí ń sìn èèyàn mọ̀ ta ten thousand naira <laughs> ọ̀rọ̀ ń wò jọra wọn nù wọ́n ní ẹ̀yin méjèèjì ẹ̀ máa lọ ṣùgbọ́n ẹnìkan ní èyàn ó rí tán three thousand ẹnìkan ní èyàn ó rí three three five ah, ọ̀rọ̀ yẹn súnmọ́ra ẹ wọ ọlọ́run ló fi jẹ́ pé Islam way of life ni kò síbi kankan tẹ́ fẹ́ lúgọ sí kùránì yẹn fọ́lùmù rẹ̀ ò sì jù báyìí náà lọ òun náà ni ọ̀rọ̀ ọlọ́ ibẹ̀ ló wà gbogbo ọ̀rọ̀ legislation gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìbágbépọ̀ ẹ̀dá ń bẹ́ẹ̀ family law ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sífù law ń bẹ́ẹ̀ ìtàn ń bẹ́ẹ̀ ìgbésí ayé àwọn ẹni tó ṣáájú káwa tá à ń bẹ́sìn lè fi kẹ́kọ̀ọ́ ń bẹ́ńbẹ́ kò sì jù báyìí lọ ẹ wá wọ ọ̀pọ̀lọpọ̀ yẹn bá lọ law school wá mọ̀ wọ àwọn voluminous ìwé tí lọ́yọ̀ wàá tó kalẹ̀ títí kòránì ó náà ní volume kan náà ni gbogbo ntẹ́ bá máa lọ tẹ́ máa bọ̀ inú ẹ̀ náà lẹ́ máa padà sí tó fi jẹ́ pé wọ́n tó bá jẹ́ mùsùlùmí tó tún wọ̀ tó tó ń wò sí ah, ọmọ sí fún ọ ẹnìkan ní ah, àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ ajókòó sí àwọn kiri yóò ti lọ́ọ́ wọ́n ti lọ àmúni ẹjú wọn máa lọ ibi kìí ṣe kankan là ń jọjọ́ lọ àgbà tí èso ọ̀nà wọ̀ papọ̀ ibi tí kò wá ń lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ibi ó ló máa lọ ẹni tí ó mọ̀nà ní máa wọ̀ tún wò sí ní máa béèrè ọ̀nà ẹni tó mọ̀nà mọ̀ ibi tí ń lọ lọ́ọ́ fi jẹ́ wípé christianization of Islam lẹ́ni òun làdẹ́wò táwọn mùsùlùmí ní níta bá ti ṣe ẹn eh, níta yé dẹ́nsìn ọ̀yọ̀ káwọn náà wọ́n ń kó wa lọ́mọ lọ wọ́n ń kó wa lọ́mọ lọ wọ́n ń gbé wa ní kiri lọ ọ̀rọ̀ wọn ń kó wa lọ́mọ lọ kílẹ̀ sí wa ní àṣẹ ìyẹn ni ká fókọ̀sì ká mójútó wọ́n kó wa lọ́mọ lọ àfihàn tọ́lọ̀ ní àṣẹ lẹ̀ kọ́lọ̀ ń kó ṣàánú wa látara àdí eléyìí ọlọ́wọ́n bá ní kí wọ́n lọ wáyà kúmu bí ìzà àdílé mẹ́ǹkan yóò wá lọ wá èèyàn àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n méjì àwọn ni wọ́n dájọ́ n tí ó fi san tí ò bá ti rí déédéé n tó pa kí wàá bò ní òsè wàá ṣe ọlọ́wọ́n bá ní adìyàn baligal kaaba nǹkan yẹn adáyà ni ó fi ṣe yóò fi ṣe tọrẹ àánú bó bá ṣe rànkúnmí ni yóò wàá pa baligal kaaba àwọn àfáàní ṣe nínú kaaba gan ni ó ti pa ni àbí níta alimuhim ìyapa àwọn àfáà pọ̀ lérí ẹ̀ ṣùgbọ́n tó tẹ̀sùn wọn jù òun náà ni yóò pa ní hududu haram tó bá ṣe kí Madina ló ti dáràn yẹn yóò wá sí haram Mẹ́kà torí pé kaaba ọlọ́run b'a sọ baaligal kaaba haramu ń bẹ ní madina haramu ń bẹ ní maka ṣùgbọ́n gbogbo omi tó o bá ti dáràn tó o bá wà nípò ẹni tó gbé harami ìtàn yẹn kaaba ló ti wá san o wá lè san nínú kaaba àbí kò níta ojúùdó haramu kaaba ibẹ̀ ló ti parankumi yẹn tó o bá wá pa ó wàá pin fáwọn aláìní tán ń bẹ ní kaaba kaaba kò ní ìdíkọ̀ ọ̀rọ̀ àgẹ̀jẹ̀ gbogbo ọ̀nà ọlọ́run ọba tó mètò rẹ̀ ẹnìkan láwọn ará Saudi ọ̀lẹ́ ni wọ́n ẹ̀hún onímọ̀ ẹgbẹ́ mọ́ ní ẹ̀ gbọ́jọ́ lẹ jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ọba ti provide provision fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà ń bí a mọ̀ pé odidi ministry kan bẹ fún tourism abẹ́ẹ̀kọ́ kò dẹ̀ sí nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ ju wípé láti lè tún jẹ́ kí ọrọ̀ ọrọ̀ ajé orílẹ̀‐èdè kó rú gọ́gọ́ country mi ń bẹ tó yẹ pé gbogbo ohun tí wọ́n ń jẹ ọ̀rọ̀ tourism ni àwọn tí wọ́n wá ń rìnrìn àjò afẹ́ ẹ dákun torí ọlọ́run orílẹ̀-èdè wo làwọn èèyàn ń wọ̀ láyé tó Saudi pàápàá jùlọ Mọ́kà àti Mọ̀dínà kò sí torí pé tí àjì bá tún parí ó ń parí báyìí ó múra tún bẹ̀rẹ̀ yìí ti pé ní Ramadan nìkan lèèyàn lọ múra o ẹlòmíràn ọgbẹ́ nìkan ló ń lọ múra pé ah ṣé Ramadan wà ní ah, ah. déètì ní Ramadan lọ lápọ̀ kò sígbà tí yìí ò lè lọ múra ẹ wá wo èèyàn tí ó máa wọlé tí ó máa wọlé bí wọ́n ṣe wá ń wọlé gbogbo àwọn rẹ́sítọ́rántì tó ń bẹ pátá àwọn hòtẹ́ẹ̀lì tó ń bẹ ọmọ Saudi ni wọ́n ní bí yìí ṣe sàwọn ni wọ́n ní àwọn ni gàrántọ̀ ìwọ tó ní wọ́n ti nípìn nínú ẹ̀ torí pé tí wọn ò bá rọ́mọ ìlú wọn wọn ò ní fọwọ́ sí kó kọ́ hòtẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé wọ́n ti provide oúnjẹ fọmọ ìlú wọn kọ́dà kọ́ mẹ́rin iṣẹ́ lọ́wọ́ ó ti níye bọ́ ọ bá sì bá lagídí ó lè sọ wípé percentage wo láàfin máa pín ní forty sixty ni o dákúta ni ó wà mú sixty òun ó sì rárẹ̀ máa lọ ọ̀lú bàbẹ́ ẹ̀ kò lè tó báyẹn àwọn sáwọ́dì èsì ẹ̀ kò ní ìdíkò kí ni oúnjẹ tí ó jẹ jẹ̀mọ́ ta ló wá fún wọn lóúnjẹ yẹn ta ló ní àmọ́ lọ́bẹ̀ bó o bínú jù bẹ́ẹ̀ lọ ẹ ò tẹ̀ fẹ́ràn wọn ọlọ́ọ̀bẹ̀ Eh, àwọn Saudi eh, wàhálà àwọn Saudi Amẹ́ríkà Amẹ́ríkà ti kún wọn lọ ọ̀bì ọlọ́run òfin kà á bá lu yín ọlọ́ọ̀bẹ̀ kò wá sí lílọ kan báyìí ó ní nǹkan tí ń contribute sí bí economy wọn ṣe ń growth ọ̀rà nǹkan àbí onírà nǹkan bẹ̀ ẹ bá ń bọ̀ ọ̀rà jàlábíà ọ̀rà gbá ọ̀rà wo gbogbo ẹ̀ ń contribute sí development growth economy wọn ló fi jẹ́ pọ́lọ́hún ọba kò sí èyí tó kun ọlọ́run wí ọlọ́run ọlẹ́mọ ní mí bí ọba fẹ́ sọ ọ́ di ẹni tí ó mọ̀ bọ́ gbogbo ayé kò sí tó kọ́lọ́hún pẹ̀lú iṣẹ́ tó ń ṣe ìyẹn ni òyà wa lé ní iṣẹ́ yẹn náà ni ah, ẹlòmíì sálá ó ti pín bí a ah, lóṣù yìí kò sáàyè sọ́dá kò sáàyè sọ́dá ah, ó ti pín gbogbo ẹ̀ ó ti pín ìwọ́n ti á gbàgbé pé yìí tó ń ná lọ kakuléètì o jùlọ mọ̀nsá dida ale yìí ti di lẹnu ọlọ́run ó sì bọ́ látara ọba wa ní tó o bá san ìtanràn yẹn ó mú gangan tó o wa pa àwọn mọ̀sákìn àwọn aláìní yẹn náà ló wàá pín nǹkan fún àwọn ló fún kan ló lè aw kafaratun ta'amu masakin aw kafara àbí kó o san ìtanràn látara wípé o pa ẹran kan nígbà tó ń bẹ nínú harami ó wàá san ìtanràn bó o ló ṣe san ìtanràn yẹn ìtanràn yẹn náà ni ta'amu masakin ó bọ́ àwọn aláìní aláìní mélòó ló bọ́ o ò lè mọ̀ bó o ṣe mọ̀ ni pé àwọn ọ̀jọ̀gbọ́n yẹn wọ́n wàá bọ̀ wo n tó pa èló ni tí wọ́n bá fẹ́ tà èló la lè ra rankami ẹran tó pa ntaafirọ́pò rẹ̀ ní rankumi ó pa ogongo àṣìrò gòngò rankumi la bọ̀ rí èló ni rankumi yìí le tó wọ́n wá wo tó le tó ó wá ń lọ bí lápèjúwe tó súnmọ́ ó ń lọ bí eighty thousand naira lápèjúwe ó wàá lọ fi eighty thousand yẹn ó lọ fi ra oúnjẹ so ti yé báyìí múdù kọ̀ọ̀kan nínú oúnjẹ yẹn ó wàá wọ̀n iye òǹkà múdù nínú oúnjẹ yẹn làwọn masakin tó fún lóúnjẹ jama lẹ́sùn pé horo tọ́lá wọn bá fẹ́ dẹ́yẹ̀ wò yóò ṣe débi wípé tó o bá ti lè lùgbọ́ ọlọ́run ọ wàá wò pé ṣé nǹkan kékeré tó o ṣe because ọlọ́run fẹ́ràn pé sọ gidi ni ó wàá rí ìyà tó ń bẹ níbi kọ́lọ́run pàṣẹ fún yẹn kéèyàn má tẹ̀lé ọ̀nà yẹn nìyẹn bọ́ bá sì ṣe ń tó jẹ bí ehoro náà ni pé ah ehoro bẹ́ẹ̀ yóò bára gan náà gbogbo ojú bí ẹ̀ bá rí bí two thousand naira èèyàn lè rà ló fi jẹ́ wípé ẹ̀ lè sọ pé iye pàtó báyìí ni àwọn aláìní tó bọ̀ ó dìpẹ́ǹtì lérí tí wọ́n bá quantify nǹkan yẹn ní monetary value ló wà á lọ fi ra oúnjẹ nínú oúnjẹ ló wà á yọ múdù kọ̀ọ̀kan iye tó bá wá jẹ́ ni àwọn aláìní jẹmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń lọ ájì mélòó ló mọ̀ yìí ẹlòmíín bẹ àlè sọ ẹlòmíín lè dára ẹ̀ bẹ́ẹ̀ ni tó bẹ́ẹ̀ fẹ́ẹ́ ọkàn jáde níbi hòtẹ́ẹ̀lì ibi tán dé sí ó sì ti wà á nu ara mi ah òkété rèé <laughs> ẹ̀yin ara sọ̀rọ̀ sí èèyàn lè rí <laughs> mo mú alágbèjúwe ni o bẹ́ẹ̀ yẹn lè ro kété kó kété kan jáde níbi àwọn tó máa ń dà wọn ìdọ̀tí oúnjẹ àjẹkù sí ọmọ ṣeéṣe àbí kò ṣeéṣe <laughs> a lè sọ káró kété kan jáde ẹni tó sì ti para hàn ohun ọdẹ dídẹ pé ah òkété rè ló lè rúrúrúrúrú gbà pará ah, ọba dé ní òtẹ́ gbà ah, ẹ wo ọbẹ̀ sùn kí ló dé ah, bí mo ṣe jáde tí mo lọ ara mi bá rò kété wọn ah aláàjì tẹ́ ń bẹnu ara ló fi jẹ́ gbogbo àwọn àlàyé ìgbúdọ̀ yé wa kì í ṣe bẹ́ẹ̀ ṣe mọ àpótí ìbò gbé lèèyàn fi lẹ́tọ̀ọ́ sí ájì kì í ṣe yẹn ni kì í ṣe bẹ́ẹ̀ ṣe mọ èèyàn sálàdà lèèyàn fi lẹ́tọ̀ọ́ sí kì í ṣe yẹn àdánwò ló dé tá a ọ̀rọ̀ hajj àwọn tí ò yẹ kí wọ́n wà ń bẹ̀ ni wọ́n ń lọ látara àti eléyìí ọ̀nà kejì nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ọba ní àwọn adèlùnzálì kàṣíyàmà àwọn adèlùnzálì àbí nǹkan tó ṣe déédéé adèlùnzálì nǹkan tó ṣe déédéé iye àwọn aláìní nígbà tá a bá lọ ra oúnjẹ yẹn a wàá yọ múdù múdù kọ̀ọ̀kan iye múdù kọ̀ọ̀kan tó ń bẹ níbi oúnjẹ yẹn láàfi bọ́ àwọn aláìní tó bá ṣe wípé ọgbọ̀n múdù ni ààwẹ̀ ọgbọ̀n ló gbà tó bá ṣe wípé ogún múdù ni ààwẹ̀ ogún ló gbà tó bá yẹ pé múdù mẹ́wàá ló já sí ààwẹ̀ mẹ́wàá ló gbà ẹ wo àlàyé tó pọ̀ bọ́lọ̀ ṣe ra kó sínú ọ̀rọ̀ kékeré ọlọ́run ọba ni how adilu dhalika siyaman. tẹ̀míyìs nìyẹn àbí kò ṣe ń tó ṣe déédéé iye òǹkà àwọn aláìní tó fẹ́ bọ́ yẹn síyámọ́ ní gbígbàwẹ̀ nǹkan mẹ́ta yẹn ọlọ́run ọba fi ṣe ìtanràn fún ẹni tó bá dẹdẹ àbí tó pa ẹran nígbà tó ń bẹ nínú harami àwọn àfáà wa ní ṣé ẹni tó bá dára yẹn sọ wà muhayyar ṣé nǹkan yẹn wà optional sọ lè mú èyí tó wù àwọn àfáà níbẹ̀ rẹ̀ èyí tó bá wù ọ́ nu gbogbo ẹ̀ ni kò mú tó o bá rí i pé o lágbára ló lọ ẹ bá ń ra arú kíní yẹn padà ọ yẹ pa ẹ fáwọn aláìní. bó o bá pé ìyẹn ò tẹ ọlọ́run ò lágbára ẹ̀ lọ wo iye owó nǹkan yẹn kó o fi ra oúnjẹ àwọn sí owó yẹn ni wọ́n ní là láyé kúrọ́jù kí wọn ò lè yọ lówó ó fi tó bá yẹ pé yẹn lo lágbára yẹn ni ó ṣe tó o bá lágbára yẹn mọ̀ pé ó gba iye àwẹ̀ iye òǹkà àwọn aláìní yẹn mi rò iye tó bá wá rí bẹ́ẹ̀ àwọn àfáà ní méjì àkọ́kọ́ èyàn ò gbúdọ̀ ṣe níbì kankan ju Mẹ́kà lọ bó o bá fẹ́ ra nǹkan yẹn tó wàá pa tó fi ṣe sọ́dákọ̀ Mẹ́kà pàápàá jùlọ ní hududu haram tí ó jìnnà sí Kaaba ibẹ̀ ti gbúdọ̀ ṣe bẹ́ẹ̀ sì ni tó o bá fẹ́ fún àwọn èèyàn ló ń jẹ ibẹ̀ náà ló ti gbúdọ̀ ṣe àmọ́ gbígbà àwẹ̀ kò síbi tó o ti lè gbà o lè padà délé tán kó o wá gbà alájí ẹmẹ tó ń gbà ẹ sàmọ ṣe sòkò <laughs> èyí tá a bá dé <laughs> àwọn ewo lẹ ń gbà yìí ẹ̀sà ẹ̀sà ṣe sùúrù tó alájí tán ń pè ọ́ nǹkan fẹ́ẹ̀kì ni ọlọ́run ò tí ì sàn yẹn ó dìgbà ọba san ìtanràn yẹn kó o tó ṣẹ̀ṣẹ̀ wà nípò ẹni tó ṣiṣẹ́ hajj yá ayọ̀ alladhina amanu la taqtulu as-sayyid. yá ayọ̀ alladhina amanu la taqtulu as-sayda wa antum hurum. ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره afallahu amma salaf wa man azizan ọlọ́mọba tó wa ó ṣe àwọn àlàyé ní wẹ́lẹ́wẹ́lẹ́ lọ́nà tí ó fi yé wa kò dojúrú èyí tá à ń sọ barista kan wá dúró níwájú adájọ́ ń fọ bẹ́ẹ̀ àwọn eh, àwọn kìnìyàn kí ló wí èyí tún wá kéré nú àwọn òfin tọ̀pọ̀lọpọ̀ àfọwọtì ẹtún ní lọ yẹ tí àwò kankan tí ò ní gbèwé lọ́wọ́ tí ó sì máa sọ lórí láàfin lè mọ wípé àwa mùsùlùmí bó nígbà bá ṣe pé gbẹ́ẹ̀ náà ni wọ́n ṣe bá wa pé ẹ rí i pé nínú àyà inú tàrífà jáde ni wípé a gbọ́dọ̀ láwọn tí ó nímọ̀ láwọn àwọn fíìlì kan ẹ fẹ́ pín gún nígbà bẹ́ẹ̀ bá pín kalẹ̀ ilé ló lọ yìí bó o lẹ ṣe fẹ́ mọ ẹ ṣe fẹ́ quantify ẹ̀ kí ló value ẹ ní bùkátà sáwọn estate valuer tí wọ́n wà àfáàlẹ́ mọ̀mọ́ gan wọ́n lọ pè wọ́n wá kán wá value ẹ̀ tán bá value ẹ̀ ẹ kó resort wá àfọ òṣìṣẹ́ tó kù sùmọ́tà bàbá wa láwọn yẹn láàrin wa jàmọ́ ọ̀rọ̀ owó òtówó dúkìá òtó dúkìá ara wa nínú pọ́n méjì nínú pọ́n àkíní jẹ́ bẹ́ẹ̀ nínú pọ́n méjì iye tí ó jẹ́ tọ́ba àkọ́kọ́ ni nínú pọ́n mẹ́ta owó òtówó ni pọ́n mi kí ni jẹ́ pọ́n méjì owó billions ilé iṣẹ́ company ń bẹ nílùú èbó ń bẹ nípa ń bẹ láwo lọ́pọ̀lọpọ̀ àwọn olówó mi èéfi ìfọkànbalẹ̀ tẹ balẹ̀ fẹ́ pínpín wọn nílànà Islam ó kàn mọ́ rẹ̀ pé ta ni wàá pín ta ni àwọn àfàwọ̀ àwọn wo ni ẹni tí ò rí one billion pé kí ló fẹ́ pín bó ló ṣe fẹ́ pín lónìí ẹ̀wẹ̀ ló ń pe lọ́yà wọn kó pin sóò kó fi sọ bẹ́ẹ̀ sì ni òògùn rẹ̀ pín gùn rẹ̀ lójú ayé ẹ̀ ṣùgbọ́n àìmọ́ ìntì ń jẹ́ mẹ́sìn ló fà á à ń sọ fẹ́nìkan wípé lẹ́nu àwọn onímọ̀ àwọn àfa wa àwọn máa ń gbọ́ lẹ́nu wọn wípé bó o fi gbogbo ilé ayé yìí ní dúkìá bó o bá fa ayé lẹ̀ mọ́wọ́ rí àpè bó o sì fi ilé ayé lẹ̀ tó ṣe pé ẹyọ ẹsẹ̀ bàtà kan ẹyọ ẹsẹ̀ bàtà kan ló fi lẹ̀ ọwọ́ abí ogun ọmọ pẹ̀lú ogun ọlọ́ àpín a sì ní fi bíléèdì rẹ wọn ò pin kọ tó ń kálukú ọgbà tiẹ̀ bọ́ ọba wa ní kọ́ńpìnì tó ju bẹ́ẹ̀ lọ kò sí wàhálà oníkálukú ọmọ kọ̀ọ̀kan ò ní pè tiẹ̀ ń bẹ̀ ẹnìkan á ní bò ní ó ṣe jẹun ah, ah. ṣé wọ́n wà wọ́n sá kọ́ńpìnì òní àbí oníkálukú ó lọ gbé machine kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ lónìí o kò lè tó báyẹn ṣebí lọ́dọọdún ó ní iye tí ń wọlé gẹ́gẹ́ bí profit capital gangan gangan ó ní company tó dúró fix kí ni àbí kí ni à gbé fix asset nìyẹn tó ń dúró ń bẹ̀ ẹ fi yẹn lẹ̀ kí ló ń jáde ń bẹ̀ nínú fixed asset yẹn náà nígbà bá wá pín iye percentage báyìí ní tọmọkùnrin percentage báyìí lọmọbìnrin iye tó bá wá jáde ní profit lọ́dọọdún percentage náà lóníkàlùkù ó fi gba tiẹ̀ fixed asset yẹn náà sì tún wà ń bẹ̀ sì tún ní percentage nínú fixed asset yẹn náà tọmọ kan bá wá ń ṣiṣẹ́ ń bẹ̀ òun ó gbowó pé òun ṣiṣẹ́ yóò dẹ̀ tún gbowó pé nínú ogun tí bàbá òun filẹ̀ kí ló wá lé ń bẹ̀ jẹ̀mọ́ ẹ̀sẹ̀ tí ò wá mọ ọ̀rọ̀ fixed asset tí ò mọ gbogbo yẹn tí ò ní òpin ló fi jẹ́ pé Islam encourage gbogbo ẹ̀ gbogbo ọmọ yẹn khidmatan lil Islam gbogbo ẹ̀ ń sáàfù mẹ́sìn ni the more bí exposure àfa bá ṣe tó ni ó fi lè kojú bọ̀rọ̀ ẹ̀ kíníkà wọn gbé kíníkà ní cloning nínú medicine kíníkà kí ló ń jẹ́ bẹ́ẹ̀ sọ àfọwọ́sọ̀dájú ẹ̀ nígbà èwo ló ti ń jẹ́ bẹ́ẹ̀ ọ́ lọ kà ní àbí kò sọ pé ẹ̀sán ti ń jẹ́ bẹ́ẹ̀ tán bá ti sọ àfọwọ́sọ dájú ẹ̀ ló fi jẹ́ pé ìmọ̀ ẹ̀sìn kọjá kéèyàn kàn wá mú lérèfé tá a bá ti mú lérèfé yóò mọ̀ fìyà jẹ wá torí báyìí mọ eyín Islam dá sí tá a sì ní mọ̀ pé Islam ní provision látara àti eléyìí nítorí àsìkò ọlọ́run ọba ní líyàdùn kọ́wá báàlà àmúrí fáǹfà ní gbogbo àtàbájọ́ máa kẹ́kọ̀ọ́ kàfárọ̀ tún ẹ rí i pé tẹ̀nuwínu ló wá kàfọ́ọ̀rà tún tọ́ àmú masakin badal ni badal ni torí pòkulẹ̀ lè jẹ́ aw tọ́ àmú masakin aw kàfọ́ọ̀rà tún tọ́ àmú masakin badal ni badal yẹn máa jẹ́ kí ni ani badal kullu min kulli badal baadi min kulli yẹn ó máa jẹ́ badal kulli min kulli torí pé òun náà bí ìgbà kéèyàn sọ pé ani umi ani ana aisha ta umil mu'minin ẹ lè sọ pé ani umil mu'minin aisha ìkankan náà ni méjèèjì ìyẹn túmọ̀ sí wípé aw kaffaratun ta'amu masakin aw adilu dhalika siyaman liyadhuqa wabala amri lìyàdú kọ wa báàlà amúrí ọlọ́run ní ní tó jẹ́ kí ìdájọ́ yẹn ó le bẹ́ẹ̀ kó bá tọ́wò èrè ìjìyà tó fọwọ́ ara ẹ̀ fà kì í ṣe pọ́lọ́ wọn bò láàánú ṣùgbọ́n kó lè mọ ìjìyà kó náà lè yà wúkọ̀ kó lè taste kó náà lè tọ́wò èrè wàbálà amúrì yìí àtúbọ̀tán tó fọwọ́ ara ẹ̀ fà ọlọ́wọ́n ọba tó bá dijọ́ mi yorùbá ní ẹni tí wèrè pa ẹ̀ tó bá rí mẹkáníìkì tó wọ̀sọ̀ọ̀sẹ́ jama yóò sà abẹ́ni tẹ́jọ́ bùjẹ́ ríjọ́ kan tán bá ń fọ okùn jama yóò sá ẹni tó bá mọ ìdájọ́ tó ti fara lu eléyìí tó wá san ìtanràn tó ń gba àwẹ̀ bíi sixty níjọ́ mi kò ní dẹrú ẹ̀ wò mọ́ ọlọ́run nílé yàtú kan bá a la amúre afalọ́hù àmàṣà ọlọ́run ṣùgbọ́n èyí tẹ́ ti ṣe ṣáájú kófin yìí ó tó sọ̀kalẹ̀ mo ti fúri ẹ̀jẹ̀ torí pé àwọn èèyàn wa ń béèrè ànábì à tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn bá máa ń lọ ṣe ájì àwọn máa ń múra ọdẹ lọ́wọ́ torí pé oríṣiríṣi àwọn ẹran làwọn máa ń rí lọ́nà ọlọ́run wá nílẹ̀ ànábì sọ fún wọn afallahu amma salaf ọlọ́run ọba ti sàmójúkúrò àmọ́ sàláfà èyí tó ti ṣáájú ìbẹ̀yẹn láti mú sálàf àwọn tó ṣáájú ọlọ́run ọba ti sàmójúkúrò nípa àwọn èyí tẹ́ ẹ ti ṣe ṣáájú nípa ìmọ̀ pẹrẹ tẹ́ ẹ sì wà ní harami torí pé òfin ò tí ì dé nígbà náà. báyà ń kẹ́kẹ́ mọ́ lọ́wọ́ ọba ní ẹni tó bá tún wá ṣẹ́rí padà lẹ́yìn ìgbà tá a ti ṣòfin tán tó tún wá lọ́dẹ̀ ń wù ú ṣe pẹ̀lú gbígbé ara mi wàmọ̀nà àádà ayé wàmọ̀ rọ́jà à ìlà sọ́ẹ́dì tó tún wá sẹ́rí padà tó tún wá lọ́ ń dẹ́dẹ́ lẹ́yìn ìgbà tó ti gbófin ọlọ́run ọba tó sì ń bẹ nínú ara mi fáyà tẹ́kì mú ni ọlọ́run ó yàrá lára ẹ̀ ọlọ́run al-intiqam ó náà nìkan yàrá lára èèyàn kéèyàn ó fàgbà kékeré gbà ńlá ìtumọ̀ intiqam nìyẹn fàyà ń ta ọlọ́run sọ pé màá fìyà jẹ ọlọ́run ló lo ọ̀rọ̀ míì tó le ó ra ọlọ́run ọba lọ́rùn kọ́lá bá ní fàyò àdìbò lọ́wù ọlọ́run lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò lo àdá onífàyà ń tẹ kímù mí ní hù ìyẹn ń bẹnu asraru dilalatil alfaz alukuraniya ọlọ́run máa ń select àwọn words tí ó dẹ̀ máa picturize events. nínú làákàyè wa ló fi jẹ́ pé téèyàn bá gbọ́ èdè dáadáa tí n bá ń sọ̀rọ̀ ẹ sì máa gbọ́ ohun tí ń sọ ẹ tún máa gbọ́ àwọn ìtumọ̀ míì lẹ́yìn tí ń wí bọ́lá ń ṣe sọ Kùránì kalẹ̀ nìyẹn ọlọ́run ọbọ̀ ìsọ pé fàyọ àdébùwòlá ọlọ́run fàyẹ̀ntẹ́kìmù mẹ́nẹ̀ o ẹ rí i pé yẹn ó ní agbára kan ó yarú lára wọ́n bá pé òun fìyà jẹ òun ó yarú lára ẹ rí i pé ọ̀rọ̀ méjèèjì ń ìkan wà akọ̀wà wà aṣẹ́dù ìkọ́ àná ju ọ̀kan lọ ọlọ́run ọba ni wallahu azizun torí pé ọlọ́run ọba ti ń bá wa sọ̀rọ̀ yí bó ṣe láàánú tó ọba alágbára ni dhuntiqam ọba tí sì máa yarú ni tó bá fẹ́ fi yà jẹ̀yàn ìyàtẹ́ nìkan ò fi jẹ̀yàn rí láyé ọlọ́run ò fi jẹ̀yàn yóò àmọ́ ìyàwó lẹ́nu pé ṣé lè sùn pẹ́ran náà torí ọlọ́run ìtọ́lọ́run fẹ́ lò ní àní mo sọ báyìí tẹ́lẹ̀ nítorí òfin jẹ́ mọ̀mí nìyẹn fẹ́ lò nìyẹn unconditionally ó submit fún ni eh, ẹ wáyé kọlọ́n fi sọ ká má ṣe ẹ ti báwọn èèyàn kan ṣe ẹ eh, ká má mutí báwọn kan ló mutí wọ́n dẹ̀ ra mọ́tò wọ́n dẹ̀ ń kọ́lé mọ́lé kílọ̀ wá kọlọ́n pẹ̀lú alọ́lọ́ ni o mọ̀ ṣe èyí tó bá ti fẹ́ mú bẹ̀ wọ́n náà lọ mú kò lè inna adayna usabila imma shakira wa imma kafura so ilé yóò máa jẹ́ kọ́ fún gbogbo ẹni tí ń múra hajj yà mú yẹn lọ́wọ́ kọ́ máa lọ kó sínú páńpẹ́ irú ìṣesí báyìí abẹ́lẹ́ wọn bá nínú títóbi rẹ̀ kọ́lọ́ wọn bá kú fún alágbọ̀ọ́yé èyí tá a wí bí bá a ṣe wí lọ subhanakallahumma bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka atubu ilayk.